àtúnkí ilé ẹ̀kan sí pé ẹ kú ìgbádùn ètò ojúmọ́ rẹ amúlùdùn tá a ti ń da yín lárayá ń tá ń gbéyàwó lórí ètò tòní òun náà ni ǹjẹ́ ó ní oyè ọmọ ọdún tàbí àkókò kan tí èèyàn lè kọ́ṣẹ́ ọwọ́ tí èèyàn lè wáṣẹ́ kúnṣẹ́ tí èèyàn lè ṣe iṣẹ́ kan tàbí èkejì ohun tí mò ń gbọgbọ́n bá àbúrò mi sọ lọ́rọ̀ rẹ o tó ń sọ pé yakudi ò lẹ́tọ̀ọ́ àti máa bò wípé bó o ṣe ń jókòó mo nírú ẹ lọ́mọ bó o ṣe ń jókòó sínú ilé yìí ẹ kò kò wá nǹkan kan ṣe títí tó máa fi rí nǹkan tó fẹ́ gangan kẹ́yà bá ń bá sọ̀rọ̀. kí ló ṣẹlẹ̀ ńbọ̀lẹ́ tí ń bọ̀ ta làwọn o aláyé ta làwọn eléyìí. ọ̀rẹ́ sórí láti kékeré ni mo ti máa ń wo súra àbúrò ẹ̀yìn hmm? ó kàn jẹ́ wípé pẹ̀lẹ́ ńlá kọ ò làbò ah! tí ènìyàn bá ti wà tí ò bá ti fẹ́ kàn ṣe ibi gìgísẹ̀ lẹ má ti máa rí. Hmm. àlàyé wa máa mọ kó tó máa sọ máa mọ kó tó máa sọ máa dàbò ẹlẹgbẹ máa máa fọlẹ rọṣì. ṣe rí bí mo bá ti mi ò mọ ibi tí màá ti mú ọ̀rọ̀ ẹ̀. ẹ mú láti ibì kan hmm. àti ibì kan gangan gangan. nígbà tí èèyàn bá lọ sí ilé ìwé gíga hmm. tó jáde yunifásitì tó ṣe kọ́ọ̀sì kan tí ò tètè ríṣẹ́ mm. kò ń ṣe fault anybody ẹrù tó bá dànù èèyàn máa ń tutù ó máa ń tu gbé ni oh! so o ò lè wá di liability sọ́run ẹbí tàbí oh! sàdúgbò. wọ́n ṣàlàyé mọ́kọ́ tó yẹ wọ́n máa sọ bá ń sọ èmi ò wá òkè wọ́n ṣe ń wò mí. ó wà òkè máa gé fún o. ó wà òkè ara nǹkan tá à ń sọ náà nìyí níwọ̀n ìgbà tí yorùbá ti ṣe nǹkan kan nígbà tí yorùbá ti ṣe nǹkan kan ṣe mọ̀ pé wọ́n ní yorùbá ní ọwọ́ tó bá dilẹ̀ onírúurẹ́ ń sọ. àwọn dà pé pírẹsẹ̀ntà lọ rẹ. tí yorùbá ti tí yorùbá ti ṣe nǹkan kan ó máa ń wà busy to other things. Hmm. ní òun náà èso ẹ̀rẹ́ ti rí yẹn. Hmm. at least ẹni tí ò ti pọ́gbọ̀n ọdún even ẹni tó ti lé lọ́gbọ̀n ọdún gan ó ní àǹfààní àti kọ́ṣẹ́. ẹkọ di ẹkọ di jí o fagun àkàlẹ ẹkọ rẹ jẹ ẹkọ ìdálẹ jẹ tó fẹ́ lọ pálí àmẹ. tó bá jóbi ó lè kọ́ṣẹ́ télọ̀ ọkùnrin náà lè kọ́ṣẹ́ télọ̀ hmm. ó lè kọ́ṣẹ́ bábì ó lè kọ́ṣẹ́ dírẹ́sìn ayé makeup láti ẹwà ayé èyàn kọ́ ṣe makeup èyàn ṣe makeup artist tán lóníwọ̀n ah. wọ́n nílò wọn káàkiri location. kò ṣe pé kéèyàn máa jókòó sílé. wọ́n máa yan wọ́n máa sùn kó máa jí kó dẹ̀ máa jẹun. ẹ kàn ń rojọ́ sún bọ́nà tán nà bọ́nà tán nà bọ́nà tán. ọ̀rẹ́ ká tún wá wo ní ìdàkejì wọ́n ní pẹ̀lẹ́ lákọ̀ọ́ lábo irú àwọn ọmọ báyìí tí ẹ bá máa bá wọn sọ̀rọ̀. ọmọ náwó sí mi o mi ò wò ó sọ bàbá má náwó sí mi o. èèyàn máa ń lo má náwó sí mi o máa gbé fọ́rẹ̀ ẹ̀ ó sọ gbóòórùn ẹ̀ bàbá máa gbé fún ẹ lọ́wọ́. ọ̀rọ̀ mi ò jẹ́ lójú. jọ́ọ̀ ti sọ tiẹ̀ tán. ọ̀rọ̀ mi ò jẹ́ lójú. bóyá ọ̀rẹ́ bóyá ọ̀rẹ́ ò dẹ̀ jọ mi lójú ni láti ìgbà tí mo ti máa ń wọ̀ ọ̀rẹ́ mi wá o ò kúkú fẹ́ràn mi tẹ́lẹ̀ bíi pé kan dáná kó kan máa sóúnjẹ lọ́wọ́ kó lọ gbóúnjẹ pamọ́ Eh, eh. àtọ́jọ́ tó yẹ kí ẹran mẹ́ta ó kàn ọ́ tó yẹ pé ọkàn ló máa fi láyé sí ló ń bá báwọn ara ní sọ̀rọ̀ báwọn ara ní sọ̀rọ̀ torí eléyìí ò lọ́rọ̀ gbọ́. ẹjọ lọ́rọ̀ <laughs> gbọ́ ni màá dábò yìí sí irun agbọ́n tó funfun yẹn gbogbo orí máa wáyé. gbogbo ojú tó wò mí lórúkọ Jésù ojú yín ò ní rí bi. àmín àmín. lágbára Elédùmarè ọba ire lẹ́ẹ̀ máa rí. àmín. ṣẹ́rí bóyílẹ̀-èdè ń ṣe rí gbogbo wa ló yé kò wá kó sọ gbogbo ènìyàn dọ̀lẹ. Hmm. wípé ó ṣeé ṣe kí ènìyàn kó kàwé kó gba sátífíkẹ̀tì ẹ̀ dání ṣùgbọ́n kó má rí iṣẹ́ ó ṣeé ṣe ṣùgbọ́n èèyàn ò lè wá dá ẹ̀gún kó sọ àìdùn omi adágún nítorí yorùbá bọ̀ wọ́n ní omi adágún máa ń rùn ni mm. béèyàn bá ti jòkó kalẹ̀ ó máa máa ṣe dín mm. ó máa máa rùn pa àwọn ará àdúgbò jáde síta kò sí ọjọ́ orí tí èèyàn ò fi lè kọ́ṣẹ́ èmi tẹ́ ń wò yìí olórin ni mí alóbìnrin lẹ́jọ́. tailor ni mí. ẹkẹlẹ. táwọn yorùbá máa ń pè ní amúnidára. Hmm, amúnilẹ́gbẹ̀ẹ́ ni. ní ìsọ̀rí tó lórí wọ́n máa ń pè mí lórí àpèsè ní ìsọ̀rí tamúnidára wọ́n máa ń pè mí ní Thomas èmi ni Mr Thomas mo lè design yín tòkè tilẹ̀ àti bàtà tó máa bára mu tí ò ní ní kọ́nu pọ́kọ́ nínú tí ò ní ní pé ibolẹ̀ ti wá ibolẹ̀ ti ń bọ̀ tẹ ènìyàn máa di àjíwò ṣebí mo kọ́ sẹ́ni mo fi mọ̀ ọ́ tí mi ìbá kọ́ṣẹ́ báwo ni mo ṣe lè mọ̀ iṣẹ́ bíi méjì mẹ́ta nìkan lèmi nìkan ń ṣe. ohun ìkẹyà gbélé ayé sórí ọ̀nà ọ̀nà kan òwọ́jà ló di fáfútẹ́lọ̀ tó ń tẹ̀kọ́ òwe àwọn àgbà ni kéèyàn kan wá sọ pé àfi dídán tó ń bá fi sàtífíkẹ̀tì wá ṣẹ́kùn oríṣẹ́ nílùú tá a jọ wà yìí pé ó fẹ́ yọ̀lẹ́ kalẹ̀ ní. tó bá rẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ ló ti gbọ́ lẹ́nu ọ̀rẹ́ gidi àwọn ọ̀rẹ́ àlùbáríkà rẹ̀. òun ló máa ń fà á tí wọ́n máa fi ń dọ́kọ̀ gbẹ̀yìn. tó máa fi ń ṣèṣekúṣe. bẹ́ẹ̀ ni tó tán bẹ́ẹ̀ ni ọjọ́ yorùbá bọ̀ wọ́n ní ọjọ́ ayé ọ̀rọ̀ máa ayé ọ̀rọ̀ máa ń wà kò ní sáyè ṣùgbọ́n ìgbà míì ayé máa wà kò ní sọ̀rọ̀ lẹ́ẹ̀ni ọ̀rọ̀ wà ayé wà ẹ wá bá ń dẹnu ọ̀rọ̀ kọ́ ṣé rí ìyàkúrú. ẹ bá dẹnu ọ̀rọ̀ kankan mi tí bá ṣí fìlà lórí máa fi nà yín méjèèjì pọ̀ ní ẹjẹ́ ló ń ṣe yìn àlàyé wá jákèmí fún iṣẹ́ lábẹ́ tẹ̀ kó wá rẹ́ṣọ́ àwọn tèmi gbòòrò ọ̀rọ̀ olórí òjọ́ mi lójú. mo rí pé wọ́n white and black. mo ń gbọ́jà rẹ̀ ọ̀rọ̀ òjọ́ mi lójú wọ́n ní ẹni téèyàn mọ̀ lọ́sàn-án èèyàn kì í ṣe òjijì ẹ̀ mọ̀ lálẹ́. lálẹ́ hmm, ọlọ́run ṣe ọwọ́ ẹ̀ náà ni gbogbo ah, ah. ọwọ́ ẹ̀ ló dàgbà sí. ọlọ́run ní ìyá ọwọ́ aládàgbà. bíi pé kí màmá máa dáná kó máa ṣe nǹkan míì kó jẹ́ pé mọ́mí ló máa máa pọn mí eh, eh, ló wá dé kò tó ní tó wá dùn mí bẹ́ẹ̀ ń pe ká ní wípé irú ẹ̀ tiẹ̀ tó bí méjì mẹ́ta márùn-ún lọ́wọ́ mi ìbá dà torí kó jẹ́ yọkan yìí náà ni ó nìkan náà sì lóbìnrin nínú wọn ọmọ bàbá yìí ó nìkan náà ni tí mo wọ̀ mọ́ lára nìyẹn má ti lè dànù. ẹ líle dànù a máa bá sọ̀rọ̀ níbi tí ọlọ́rọ̀ ti ń gbọ́ ni hmm. tá a bá bá eléyìí tó jẹ́ kókó ọ̀rọ̀ dídán túláàsì ó gbọ́dọ̀ gbọ́. ẹ ti ẹja wa wo, ẹja wa wò ẹja wa wò àwọn kan wà ní ipò olórí tó ń wò wá ní báyìí ẹ bá ń gbà wọ́n mọ̀ràn àwọn náà kó sabuké jọ sínú ilé ọ̀n ti ẹ̀sìn kọ́ọ̀sì fẹ́ẹ́ tó mẹ́ta. ṣẹ̀gbọ́n mi wá ṣàlàyé kò sọ̀rọ̀ ǹdẹ̀ kò sọ̀rọ̀ lẹ́nu kùkù tè kí ni wọ́n bọ̀dá wá ìtàn bí wọ́n sọ kí ló fẹ́ sọ kò sọ̀rọ̀ lẹ́nu ẹ̀ ó ti yẹ jẹ́gẹ̀rì àtẹ́jọ sọ́ọ̀tì differences àjọ àjọ mẹ́ta. ọ̀rọ̀ wọn ò jọ mí lójú. báwo sọ fáwọn tí ọ̀rọ̀ yìí bá wí káwọn rò pọjọ orí wọn ti kọjá káwọn kọsẹ̀ ọwọ́ wọn rò pọ ti kọjá bó ti bó ti bó ti bọ́ fáwọn ẹjẹ oyè wọn lé ẹjẹ ẹ má wọn tẹ́lẹ̀ yìí. ẹ̀yin tẹ́ ń wò mí lé ẹ ní wáyé asán bẹ́ẹ̀ lẹ dẹ ní pòfo ṣe rí ọ̀tọ̀ làyàn mọ́ tí èèyàn yàn wáyé bí wọ́n bá dífá fún èèyàn wípé Ìbàdàn ló máa ti ṣe oríire tó bá lóun kúrò lẹ́kọ̀ọ́ ẹjọ́ sóríire lè kàn oríire ò lè kàn bíbélì gan sọ wípé ó ní ìgbàgbọ́ tí kò ṣiṣẹ́ òkú ní òkú ni. irọ́ ni tó bá dé Ìbàdàn street lẹ́kọ̀ọ́ arórí lóúnjẹ ilé ń ṣe yín. gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí nílé ẹ má fi ẹ má fi ọ̀rọ̀ ayé yín dá ìjọba tàbí ẹbí kan ìpè bóyá ó dìgbà tí lágbájá bá dé tàbí títà mọ̀jú bá tí òun bá ti ṣe nǹkan báyìí fún mi ẹ̀yin náà ẹ jáde ẹ lọ wáṣẹ́ kọ́ ẹ má dilẹ̀ ability sọ́run ara àwọn ẹbí tàbí aládùúgbò ẹni tí ò bá ṣiṣẹ́ bí nǹkan bá sọ̀run ládùúgbò ojú òun náà máa sọ pé wọ́n ní ẹ lọ ẹ lọ bí àǹtí rí sí. Mm, ẹ lọ bí àǹtí olórí àwọn ló máa ń wà lé máa ń wo kò yá sí. èmi ò dárúkọ o ẹ lọ bí wọn. èmi ò dárúkọ kò sí tó bá ṣe fún mi. bí ẹjọ́ ọ̀rọ̀ tó bá ṣe ṣẹlẹ̀ ládùúgbò lọ́sàn báwọn èèyàn bá dé láti ibi iṣẹ́ lálẹ́ àwọn tí wọ́n wà ń lé. tó ń wo kòríà fíìmù. náà máa bẹ́ẹ̀ ni náà máa pè wípé báwo lọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ ṣèbẹ́yìn ń gbélé ṣèbẹ́yìn ò kúrò ńlé ẹ wá ṣàlàyé agbára ọlọ́run ẹ ní wáyé asán. n mi o àwọn òfin tó tẹ̀lé wà tó jẹ́ wípé ó sojú mi kòrò lásán báyìí olóyè ọdún bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni sọ wípé mo ti dàgbà mi ò lè kọ́ṣẹ́ ìgbára là ń o kò sẹ́ni tó bú Ṣàngó ń gbà láyé láyé bẹ́ẹ̀ bá ọdún tó ọgọ́ta ọdún tó ọdún tó ṣe lọ ń gbé àárò àpẹẹrẹ ata ẹ bá mi gbé mo lè gbé mo lè ṣe é tó ṣe ṣe kọ̀dọ́tọ̀ ní tó yẹ kó ti pààrọ̀ ayé ṣe tó ṣe ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín torí ọlọ́run ẹ má fi ti wọn ṣe bàbá ẹ má náà ẹ má fi ti wọn ṣe ẹ má gbọ́ ìmọ̀ rẹ nu wọn ẹ wá sẹ́kọ̀ o. ẹ ń sọ̀rọ̀ ń sìn kọ́ ẹlẹ́ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ ẹ̀ ń sọ fún káwọn ẹlẹ́ṣiṣẹ́ kọ́ fi agbára ṣiṣẹ́ ẹ kò yé yín ọ̀rọ̀ tẹ̀sí ọ̀rọ̀ ẹ̀ ń rùn sí mi létí mo kàn kó sára ni o hmm. bàtà wọn ní kọ́ lọ fàgbára ṣiṣẹ́ bá yẹ pé ṣe bọ́ ọ̀ náà lọ́wọ́ àlẹ́ kọ́ lè fàgbára ṣe nítorí pé àwọn àwòkọ́ lọ. ṣẹṣẹ bọ ṣẹṣẹ bọ ní ìyá kudu sọ gbogbo ọlọkọ. òye mi o. mékọ̀bù ńlẹ̀ńlẹ̀ bí wà ń bẹ̀ tẹ́lọ̀ wà ń bẹ̀ ẹ̀yẹ àti ẹ̀sìn bíbẹ̀ lẹ́yìn sọ pé tẹ́lọ̀ lẹ́yìn lẹ́ẹ̀kan mo sáyìn mo eh, sáyìn wà á sáyìn lọ́wọ́ mi kí n kọ́ ẹ iṣẹ́. láyé láyé mo tún bẹ́ẹ̀ ah, mo fún mo eh, fún yányán eh, èló lówó èmi níjà èló lówó kọ̀ṣẹ́. ó ní with twenty thirty thousand naira máa kọ́ṣẹ́. lọ́dọ̀ tí yàn bẹ́ẹ̀ ni ah, ah, ọ̀rẹ́ ọ̀rẹ́ onílé ìṣèyàn fún mi ọba <laughs> ọmọ ẹ náà ni ọmọ ẹ náà ló ló ní. bẹ́ẹ̀ni ṣùgbọ́n ẹ <laughs> onílé ìṣèyàn fún mi ọ̀fẹ́ ni torí ó lè máa wà bíṣẹ́ náà déédéé ọ̀fẹ́ la máa ṣe tọ́lọ̀ bá ní ó kọ́ ó mọ̀ tó lè rán àgbẹ̀kọ́ tó lè rán òkú bá. yorùbá ní òkúta bá fowó ṣe ẹyin arúgbó àfi nǹkan pa lónìí. máa fẹ́ five thousand ọ̀rẹ́ ọ̀rẹ́ <laughs> máa subscribe fún ẹ máa subscribe fún ẹ. ọ̀rọ̀ mi lẹ́rẹ̀ ń ṣe debate lé lórí ẹ̀kọ́ lọ́jọ́ èkó ọjọ́ wo ló máa bẹ̀rẹ̀ ẹ̀kọ́ lọ́dún bá gùn wà. ó fẹ́ o ó kọ o bílíọ̀ ọ̀la bá ṣe ń mọ́ báyìí olórí bílíọ̀ ọ̀la bá ṣe ń mọ́ wa nú ilé yìí kó o yá gbé ṣé kí làwọn kan tó máa mú dání ṣé slate ni àbí. o ní slate báwo. kí ni ó lọ́ máa mú dání. o ra scissors àti tape rule. owó tó kọ́ bọ̀ ó ti bẹ̀rẹ̀ o ti bẹ̀rẹ̀ iṣẹ́ o automatically o ti bẹ̀rẹ̀ iṣẹ́. àṣeparí iṣẹ́ tí máa ṣe fún yín nìyẹn. tèmi graduate ni. akéwì ó kà nípa. ó máa up. kíákíá faster. ṣẹ́rí scissors tẹ mẹ́nu báyìí òun lè má fi ṣe àṣeparí ẹnu fún yín má fi rẹ́ yín lẹ́nu bọ́ọ̀lù. ẹ ẹ mi àbáwọn. ilẹ̀ fẹ́ ràn lọ ṣẹṣẹ ẹ máa bọ́ǹdù mi débẹ̀. máa bọ́ǹdù mi lọ sí ọ́fíìsì yìí ni ó rà pẹ́ ṣiṣẹ́ tí wọ́n ti fẹ́ skápà. ọ̀rẹ́ ẹ tẹ mọ̀ ọ́ bẹ́ẹ̀ eléyìí ò lè yà wá àti ń bọ̀ rẹwà bọ̀ tipẹ́tipẹ́ ó máa kọ òun tanra ẹ ni ọ̀rẹ́ ṣòro má subscribe mọ́ má subscribe sí ẹ̀ẹ́dọ́gbọ̀n. ẹ̀wẹ̀ ọlọ́gbọ́dọ̀ ti wọ́n sọ ọkọ tí ẹ ká máa subscribe. má subscribe mọ́ tí subscription bá ti dì. ẹ wo ok lórí ìgbìrì oṣù tán má subscribe ah, mọ́ má subscribe. èmi ò dárúkọ o má ṣe subscribe mọ́ hmm. kó máa wò giri ilé máa sùn òde ló máa dá mọ lábọ̀. òde ló máa dá mọ bẹ́ẹ̀ni. ẹ bá ti a ti mọ̀ pé rẹ̀ bàbá bàbá tẹ́ pé ẹ mọ bí tẹ́lẹ̀ ní destination oríṣiríṣi ọ̀lẹ́kọ̀ọ́ àwọn ajá táwọn fún opportunity bá kọ́ ọmọ fẹ́ jẹ̀bi pop-up torí rice. ọlọ́run ṣe o ẹ kàn ń ṣe kílẹ̀ ń ṣe làwùlàwùlà. wọn á wọn á ní kó gbé yín lábẹ́ tẹ̀ wọn á nà yín wọn á nà yín ẹ máa pa lórí. Ọlọ́run ṣeun àwọn onígbà bẹtẹ. ẹ jẹ́ owó ẹyin tèmi nílé ti eyín lórí ojúmọ́ yín náà la ṣe wà kò yí àwọn bàbá kan ló ń jabọ́ kàn ló ń sọ nǹkan tí ẹ̀kọ́ máa sọ ọkọ̀ ló sọ pé kọ́ bọ́ńdù mi kọ́ bọ́ńdù olórí ní fúráì àhè Ọlọ́run láyé kan ṣe lọ́dọ̀ fẹ́ pa lórí ẹ ṣọ́ọ̀bù náà kù náà ó yẹ jẹ́ náà kù kò yẹ yín <laughs> ó tún wọ́n yẹ mú ìdúró tẹ̀síwájú ẹ bọ̀ bá a kà lọ ẹ kú kalẹ̀.